وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. هذا وقت الله الله. أقرأ الصلاة في أقرأ صلاة الحامد ومحمد وقرأ آل النبي أو الصحابة جاءتي كنت الناس في بلده القيامة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم wá ṣe kìkì lọ. وتلك الأيام نبايعها كيف منكم شهداء والله لا يحب الله الذي máa ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ ènìyàn òun náà ni ó ṣẹlẹ̀ sí àwọn tí olúwọlá nífẹ̀ẹ́ wọn jù àwọn ènìyàn ọ̀hárà lẹ́yìn tó wọ́n wọ́n wọ́n lè fẹ́lẹ̀. aburú ṣẹlẹ̀ sí wọn ó ṣe pé wọ́n tẹ̀lé àmà nínú ọkàn wọn ọlọ́run bá ń ṣe ìtútù ọkàn fún wọn nínú àwọn ayé tí wọn kà yìí. ọlọ́run bá ní ẹyẹ sẹ́kùn kọ́ ẹ̀ṣọ́ فقد مس القوم قرح مثله olúwa tó bá ṣe pé ẹ bá ń rí ìṣòro àbí ẹ̀rọ rí kọ́ọ̀ṣ máa jì ráàṣ ìgbà tó ń jẹ́ ọgbẹ́ ó ṣẹlẹ̀ sí lójú ogun nígbà tí ẹnu báwọn kìfìrí jà ìnira tó bá ṣẹlẹ̀ sí فقد مس القوم قرش مثله irú ìnira báyìí ìfarapa báyìí ó ti ṣẹlẹ̀ sí àwọn tó ṣáájú orí náà yẹn pé kí ẹlọ́dẹ báwọn kìfìrí jà kí kìfìrí ó ṣe léṣe kí wọ́n pa mùsùlùmí alọ́ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní wọ́n tí ó kéré ẹ̀yà ìgbà yóò ha bẹ́ẹ̀ nìyà tí wọ́n á ṣe rí àwọn ọjọ́ ayé wù àwọn yìí padà láàrin àwọn èèyàn tẹ̀lé kan ilé tó wà ìfúnná náà wọ́n lọ bá ọlọ́run ní. يعني الإمام ابن كثير هنا أي يزيد عليكم الأعداء تارة ونسبة إلى ولوم الذي في الواقع يقال اليوم كقاي وإن كانت لكم العاقبة أما البعير ترى كقاي لكم يري أما الزوجة أتبوتها أي لازم يعني إيه كيف يعني كيف tòun tó máa pé tí ẹ bá rí ẹni tó wà lórí òdòdó tí àwọn tó ń gbé lọ́wọ́ tó wá ní agbára ẹ lórí ẹyẹ tí òun lọ ga ju ti ẹ lọ tí wọ́n lọ́wọ́ mú ju ti ẹ lọ tó wà lórí òdòdó ní òun tó máa títí òdòdó ju òdòdó lọ́wọ́ ní ẹ̀rọ ìlú ẹ̀kọ́ àti ní ẹ̀rọ tó máa títí òdòdó yóò lòdò máa. kí irọ́ tó lè wù kó gbá ó gbajúmọ̀ kọ́ńtàn ká tó bẹ́ẹ̀ ọwọ́ ìròyìn wa pé láéláé irọ́ òde lè jẹ́ òdodo irọ́ tó lè wọ́n kàn jẹ́ àmì tí wọ́n wà nínú ìròyìn fún wọn pé bí ń ṣe ń ṣẹlẹ̀ tí ó pé wá fún olódodo wọ́n bá ti gbọ́dọ̀ ṣe ní ọ̀rọ̀ rẹ̀ àmọ́ kó yí ọgbọ́dọ̀ yìí e. ike wọ́n á ti bá tó lórí kò tàbí gbogbo wọ́n á ti bá tó lórí tẹ́kọ̀ọ́ àwọn tó bá tó lọ́wọ́ tí àwọn wọ́n padà sẹ́yìn irú mi sẹ́yìn lọ́la yára yára irú padà sẹ́yìn. Tòun ló yẹ lọ́lẹ̀ láàrin yẹn. àmọ́ olùkọ́ yóò على padà أن wá الله ọmọ ọ̀rẹ́ tó في sọ ẹ̀sìn ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ الذي لا تزال طائفة من أمتي ظاهرين على الحق أن منصورا لا تضره من خذله حتى يأتي أمر الله اللهم آمين الشريعة أمر الدين gbogbo ìgbà ẹ lọ rí àwọn kọ́ ìfà àwọn ìjọ kan lórí ayé ìgbé bọ̀ ìrí àyẹ̀dá èyí òdodo yẹn lẹ́nu rí ọ̀nà ọ̀nà wa. Ike gbogbo ayé wa ti wá lọ lórí ìbàjẹ́ kí wọ́n ní àti ọ̀wá ayé olódodo kankan mọ́. À òun rí ojú bẹ̀ ẹ̀ bẹ̀ àwọn tó ṣe kí wọ́n wà lórí ومن سنة النبي صلى الله عليه وسلم أفكر يا الصحابة أقول وجهه أنه أن يظهر يومين تيتي حتى يأتي أمر الله تيتي في أيوم في الطريق tí a ṣe ọlọ́run pé ọyá ayé parẹ́ tó fi dé tòrò yẹn pé olódó yẹn òun ló padà kẹ́yìn òun ló padà gbẹ̀yìn kódà ìgbà ní olórí ẹni máa ń ṣojú rúdurù rẹ lọ ṣe koríko owó ti lọ àwọn tí wọ́n gba olórí rẹ lọ́wọ́ rẹ làwọn àgbo olórí rẹ jáde ẹni tí fi ọ̀rọ̀ lọ ṣàpèjúwe gbàtí ọlọ́run ní ẹ̀sùn wà láyé ọ̀pọ̀lọpọ̀ yẹn iná ìdílé ọ̀gbà àwọn ẹbí náà ti mà kí bàbá yìí gbé lọ́wọ́ kí ló tètè yìí ẹwà ìgbà tó yá bàbá tuntun mo ráyè ṣe dáhùn àmọ́ lójú ayé mo ráyè ní ọwọ́ ti fi ìrànlọ́ á ọlọ́run káwọn èèyàn kọ gbá torí ó sì bí lọ ẹni bá wọn lọ́jí tí wọ́n ti di fún ọ̀rọ̀ rẹ̀ ni kí ẹnìkan bá ti rúbà àwọn ọlọ́jọ́ kan ó kún un náà lẹ́yìn sílẹ̀ ìyá rẹ̀ kọ́lá nípa ẹ̀yìn ọ̀dọ́ wọn ti kú bá ní wọn. wọ́n parí kú bàbá yìí ní bàbá yìí ní ọ̀gá ọ̀rẹ́ rọ̀ṣùn òwò. wọ́n ń ṣàlàyé ṣe à nínú ọ̀rọ̀ dùn. ibi tí wọ́n pariwo ní lọ ẹ̀ tí wọ́n ń lọ ẹ̀ ọlọ́run ìlú parẹ́ nì. wọ́n wá ní àwọn ọ̀rọ̀ yìí ẹgbẹ́ kí ni mo bá ń gbà ní ẹni pé bàbá gan àwọn gan rí pé nípa àwọn tó kù sí yẹ àwọn lágbára tó bẹ láti pè é mọ àmọ́ lọ ó ti di ilé ẹ̀ ní padà. tòun náà ni pé olúkálukú wa tí a bá ń bẹ̀ ní òdodo ó rọrùn kí ìnira kọ́ wá bẹ́ẹ̀ ó rọrùn ká lọ rí tí òun ti wà lọ́wọ́ bẹ́ẹ̀ ní rẹ̀ àmọ́ ní ìbátan kíkà sí حتى لا تشركوا أولا وتلك الأيام نداولها بين الناس ليش يعني الإنسان لك ما بالوباء والله إنه من الجبراء كما من الجبراء كما من الجبراء tòun náà lè nínú tó ń rẹ bá dé pé ẹnu ọ̀nà tó ń dá lọ sọ yìí tá a bá máa ń pàdé àwọn ìlú kankan ti pé àwọn àlùsù náà máa ká ṣíṣíṣíṣú níbẹ̀ ẹ̀tọ́ bá dé ìlú náà wọ́n máa ká ṣíṣú wọn ò tó lẹ̀ tí wọ́n jáde wọn kà sọ́nà àti tọ̀rọ̀ torí o ò lè dúró kàkàtì sí ọ̀rọ̀ báyìí o ò lè dúró ní mọ́sálásí kó lọ lẹ́sọ̀rọ̀ wọ́n kọ́ nìyẹn lọ́nà sọ ìjọba wọn tó tó mójútó ti ń lọ tó lọ́wọ́ ẹ̀sìn tó sì jẹ́ pé irọ́ wọ́n mú tuntun pé olùdó kò ní lè ló ta. Sogbogbò mọ́ṣáláṣí àwọn náà wà bẹ́ẹ̀. Àwọn náà ti lè sọ̀rọ̀, àwọn náà lè ti rúbà, àwọn náà lè ti dáàbò. Sò èyí ò lè kọ́ tó wá kọ́kọ́ gbọ́dọ̀ tó wá jò fún ẹ̀yin mẹ́fà méje ó ti ní àwọn náà ti kéwé ẹ̀ gbọ́dọ̀ ju mẹ́rin lọ. Sẹ́wọ́n náà ti kéwé ẹ̀kọ́ náà ti kéwé kíjọba ọ̀gbọ̀n sí ẹ gbọ́dọ̀ ju tó àwọn ẹni wọn lè yọ ṣe wọn lè yọ ọ bóyá pẹ̀lú kòkòrò lẹ́gbà ni àwọn òṣèlú ilé kan òṣèlú àwọn òṣèlú lẹ́gbà ni àpéjà lẹ́gbà ni fún òṣèlú ọ̀tọ̀tọ̀ àfa àlẹ́gbà torí ìjọba ògbọ́dọ̀ wà. tòun náà ní táwọn ọdún láǹfààní àti ilé sọ yìí kí kódà ó wọ́n láyé ìlú ọ̀rọ̀ rẹ̀ ti rí rédíò kátó sí wa. tó pa àwọn aráàlú ìlú apá pé ààrẹ bọ́ọ̀lù nínú ní rédíò ìpàdé àìrọ́ṣù. àwọn ohun tí ìyẹ̀kọ́ mẹ́ta mọ́ bẹ̀ ní ìpẹ̀lú méjì tó a lọ sí ìpẹ̀lú pé àwọn oníṣúná lọ bẹ̀rẹ̀ ṣe ìlú bára nílò àwọn oníṣúná lọ kò láti kéré kọ́lá wọn ti sanwó ọ̀rẹ́ bí i. ilé ìlú mi kọ́lá mi pé èyí tí ń sọ̀rọ̀ mi lè rí ẹ tó bí òun pé ẹ ẹ sálábílẹ̀ ẹ lè wá ní ẹ̀fẹ̀ wàlúwà ẹ̀ náà ìyá ọmọ ẹlẹ́gà rẹ̀ fẹ́ rọ̀ wọ́n pa. bọ́dé wọn kọ́ lọ́wọ́ àti ìlú náà nìyẹn ní àwọn tó wà ní ìlú kwara ọ̀rọ̀ kúlẹ̀ yìí àyè bá tòtí ní ẹni tí àwọn ọmọ sọ fún ilẹ̀ yà bẹ́ẹ̀ ti sọ wá níjò jẹ́ tó ní túnú rẹ̀ lẹ̀ láyé àwọn ọmọ tó bá rẹ̀ lẹ̀ pé àti wọ́n ti wà wọ́n wà wọ́n wà ní díẹ̀ àkúrà àwọn wà wọ́n wà wọ́n wà wọ́n wà báyà ṣòro. tó ní ilé iṣẹ́ wọn yẹn bàtà lọ rẹ̀ mo ní àwọn olùkúlọ̀ wọn náà fún àdúrà fún àdúrà fúlàní sílẹ̀ ọ̀rẹ́ ẹnìkan òjòlá táìsì rẹ̀ wọ́n wá tẹ́lẹ̀ rẹ̀ tí ọ̀rẹ́ látọ̀ lọ́rọ̀ tẹ́lẹ̀ rẹ̀ ẹ̀yẹ́ máa pẹ̀lú wọ́n ti ṣe dúró fa bàtàlẹ́ tó rẹ̀ tán wọ́n fẹ́ tẹ́lẹ̀ owó rẹ̀ lọ́rọ̀ tó lè dúró bí àwọn ènìyàn tó àwọn kékeré lọ́wọ́ àwọn kékeré kan tó bọ́dẹ̀ bọ́dẹ̀ tó rẹ̀ kọ́dà ní kábẹ́ sù wọn nǹkan tí àyà jẹ́ lẹ́yìn gà kábẹ́ sù wọn torí wọ́n wọ́n tọ́ gbogbo àwọn tó wọ́n lọ́dẹ̀ àwọn tó wọ́n kalẹ̀ ìjọ náà wọ́n ti ṣe lè kọ́ kalẹ̀ wọn ò sí rẹ̀. tòlá ọ̀rọ̀ parọ́ pé ẹ tọ́lá sí wa ilé ìrẹ̀lẹ̀ wa tọ́lá parọ́ tó fi tí mo pé ẹ wá wọn bàtọ́ wọn ṣe ẹ wọ orí tó pa àtúntà rẹ̀ èyí òṣùgbọ́n táwọn náà ń san àwọn èèyàn nílẹ̀ lẹ́tọ́ àtẹ̀yìn tó ń lórí fún wá owó wọ́n kò lọ́wọ́ wa tó sábà ní káwá sọ̀rọ̀ fún àwọn ìgbéjáde bá wa náà bàbá wọn ṣe wọn fi ìgbà ẹni wọn ṣe é ṣe é ṣe é ṣe lédè padà wọn ti gbà yọ lédè. ẹ bẹ̀ wọ́n ní wá jáde gbáà ẹ wò bàtẹ́ tí wọ́n bá ti dé báyìí wọ́n ti di bá wọn ti wọlé sí i Ìlọrin yọ. tòtò yẹn kò lè rídì wọn lẹ́nu lè tó yìí tó o là wọn lè àti sáàrì àti lọ́dọ̀ lánàá ẹ bẹ̀ wọ́n ti tó mẹ́wàá nílọrin pẹ̀lú bó ṣe yọ lóṣù tọ́wọ́ ní ìfowópamọ́ tó ní àǹfààní àti lórí sanwó rẹ̀ sọ. wàtíkà àyà mọ̀dáwéwá bẹ́ẹ̀ náà náà ẹni tí mo lè rán dá ilé ayé ìlú olú ọlọ́pàá dá ilẹ̀ ọlọ́run ti yíò gbọ́dọ̀ yíwa. Nígbà tí ẹ bá rí ẹni tí ó jẹ́ òkúrọ̀ tó wá sí bí ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ garí àwùjọ mọ́tò fún ọ̀rọ̀ ah, rẹ̀ pé àpapọ̀ wáyé tí kékeré wá sí òdòdó mẹ́rin títí náà yìí wá dùn mọ́ kí ló dé àwọn lọ́wọ́ àwọn àwọn lọ́wọ́ kálù àwọn ìlú ahmed ọgbà ń sọ̀rọ̀ lónìí wọ́n ti sáré ti pé àwọn ẹgbẹ́ ká tí ó ṣí ó káàkiri nínú ìwé láì fún ahmed tí wọ́n kálù láyé ẹ̀lẹ́mọ̀ẹ́dọ́dún àlùkò ẹ̀yà ẹ̀lẹ́mọ̀ẹ́dọ́dún. تلاقي الواثق لله كل واحد المتوكل واحد المتوكل ولا واحد سوء مر احمد عليه لا الواثق لا معتدل سبحان الله قل امام احمد هو يقاتل لكن للعقيده اهل السنه والجماعه بكل جواب àwọn tó jẹ́ àwọn jàmíyà àwọn àìsèrúrù sọ̀rọ̀ pé ẹ̀kọ́ náà màlúù wọ́n ní agbára débi pé ọba àlùbọ̀ ti ga iná lọ ọba àlùbọ̀ tó wá bá wọn sáyẹn rẹ̀ gbogbo ẹnìbọ̀ tó wá ti sọ nǹkan rí tẹ̀ ń sọ ẹtì sí ni màá pa ni. wọ́n ti tó wọn lọ lè bá wọn afáàkà jìnnì kílẹ̀ ilé ẹ̀sọ́ pa fún án kílẹ̀ ẹ̀sọ́ pa fún án kílẹ̀ ẹ̀sọ́ pa fún án ẹ̀sọ́ lè lè sọ̀rọ̀ án kàlámùlá kò التوراة والإنجيل والزبور وهذا وإلى القرآن كلها كلام هو يقول عليك الشرع هذا كله كلها مخلوق يقول هذا مخلوق وقال تعيي كليه الإمام أحمد نبوه توتر لله كل يوم تقول لي ليه تقول قال والله يوصلنا والله ليه ọlọ́run lè ó lè ní kí òpùrọ̀ kọ́mọ tẹ wọlé ìdùnnú mẹ́ta báyìí tó lù ní lébi ìdè àmọ́ tó wáyé padà dé o ló ti nà ló dáadáa tí olóòlù wà onírọ̀wọ̀ wà olóòlù kọ́lá onírọ̀wọ̀ olóòlù wà ẹ̀yìn yóò tẹ̀ mọ́lẹ̀ ẹ̀ tẹ̀lé báyìí ó dáná. فلواني وليعلم الله الذين آمنوا ولو كان ẹ̀sùn nígbà olè ẹ̀rẹ̀ náà ní ẹ̀kẹ́kọ̀ọ́ pé ẹ̀rẹ̀ nígbà olè kan. lẹ́yìn ìgbà tó ń dùn tó ń dá náà lẹ́nu wákàtí jọ́pọ̀ bẹ̀rẹ̀ rí nǹkan tó kúrò tó ń kúrukú ẹ̀rẹ̀ nígbà ẹ̀rẹ̀ yẹn ò tí ì nígbà kan. ọlọ́wọ́ ní ọ̀yẹ̀ tẹ́kùrù ní fún ṣùgbọ́n ọlọ́wọ́ ní ìyẹn ọlọ́wọ́ tó wu àwọn tí ó jẹ́ àwọn tí ó jẹ́ ẹni tí yóò kúkú ṣẹ̀rí nínú ilé àwọn tó jẹ́ tó kú ṣẹ̀rí ẹgbẹ́ mu nínú ilé ṣé ọgbà tí àwọn mùsùlùmí lọ sójú ogun mùsùlùmí òun kú kéwì kúkú sẹ́yìn kúkú sẹ́yìn dìde ọ̀nà ọlọ́run lẹ́yìn ìṣẹ́kù lọ́ọ̀lì olúwa ní èdè ọlọ́run ní èdè ìfẹ̀sẹ̀ aláwọ̀ ìṣẹ̀lẹ̀ kan gbogbo tí ẹ bá ń ṣe kí ọjọ́ òṣèlú àbòsí àbòsí òun wọ́n lọ́wọ́ ṣe é fi gbọ́dọ̀ màhálẹ̀ ní gbogbo kan kí wọ́n sì sí àyè ìgbẹ́ wọn. ọ̀rọ̀ kọ́ wọ́n ti fi ìtọ́ ẹ̀kọ́ wà bọ́lọ̀ ṣe rí tí wọ́n lọ sí ìlú ṣe rí rẹ̀ wọ́n á máa tó kúrò ní. kódà tó tó wà sí yàn ẹ̀jọ̀ ní ìkàtẹ́ ẹ̀kọ́ tó ra ilé ní àdáyé wà ní ìfẹ́ rẹ̀ tó kà á mọ̀. ولكن من لكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب استقرار ọlọ́run yẹn máa ti kí ìbínú àbí ìkórira àbí ìkẹsàn tó wà nílé ní ara yín síra yín kó wáyé pé ọ̀rọ̀ wà tí ọ̀dọ̀ rẹ nípa ẹni yẹn tó wà ní gbóná gbóná ní òní tí ó fẹ́ ọkọ̀ sọ́ndéé òní ó wà ní fẹ́ kó ló wáyé fún àìdéèrè ẹ ṣe lọ́nà wọn bá wà kọ́nà fún ìtẹ́kọ̀ọ́ òun ló súnmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wa. Ike wà ní ẹjọ́ ní ayé ní ẹjọ́ ní ìkàtúkẹ́ ẹ̀fẹ́ lọ́dẹ́ láyé. ọ̀rọ̀ rẹ̀ wá dé ọ̀dà ìṣòwò arẹ́rẹ́ ọ̀ fúnra mi lọ lọ kí n ti lọ́rọ̀. irú kẹlẹ gan yóò tutù ẹ̀rí kan wọn kò rọra lọ yá lábẹ́yà tó lè tó ní ìjọba yẹn pa mi. tó adébẹ́ àyè yìí ẹgbẹ́ ọ̀rọ̀ tó bí adigbodò wọn ṣe lé lé wọ́n lè máa ṣe tọ́ wọn. وَإِذَا حِفَظُوا عَلَى الَّذِينَ

إلى يوم حفظ الدنيا لليأتي الله أبعث وليمشط الله الذين آمنوا الله قلت يا شيعة ومالي فوز بني لكن الإمام ابن كثير رحمه الله يقول لي وليمشط الله الذين آمنوا ولن أي يكفر عنهم من ذنوبهم إن كانت لهم ذنوب وإلا رفع لهم في درجاتهم بحسب ما أصيبوا به قل وبني اسم ولي الوحش صلى الله عليه وسلم الفرق قبل الشياطة ومن فوق نبي الشديد وماشي ẹni pé nígbà tó ń tó náà bá rí pé ọwọ́ àlejò òdodo àbí ẹ bá rí pé ẹni òdodo ẹni òdodo lẹ́wà ẹni wá sí àwọn òpùrọ́ wọ́n ń ṣẹ́gun ní òpùrọ́ lágbára lórí ọ̀nà méjì ní ọgbà nínú kọjá pé ìwọ gẹ́gẹ́ fún ara rẹ òun ní ètò ìṣẹ̀lẹ̀ tọ́lọ́mọ́ ọ̀gbìn òun ṣẹ̀lẹ̀ yìí.

ń fi ẹ̀sẹ̀ yẹn ń fi àdéhùn tó bá ṣẹlẹ̀ sí níbi ìwọ̀nyí ma pípọ̀ mọ́ ẹni pé ìrọ̀ ọ̀ ìdá ẹja ìlẹ̀ ẹni lọ́dẹ kò lábọ́ ògbólógbò táwọn ènìyàn bá ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà tó ọ̀rọ̀ rẹ̀ kílẹ̀ wọn náà náà pé á ah, ìrìnà tí ò dáa níbi ẹ̀sẹ̀ yẹn wọ́n ti ń sè àmọ́ wá rí pé àwọn tí wọ́n sì ń jẹ́ àwọn ọ̀tá ọlọ́run wọ́n sì ń kápá yín wọ́n ti kò ní wọ́n ti fi àyè sọ̀rọ̀ kí ọgbà pé á ń tà ń ṣe bí tí ń tẹ̀lé tó ayé ọlọ́pàá ni wọ́n kà wá ní ọgbẹ́ tí kò wá kó wọn ta ọdọ̀ wọn lọ bó ṣe wá rárá nìyẹn nínú gbogbo nǹkan tí nǹkan máa ń ṣẹlẹ̀ sí yàn àwọn apáṣọ náà ní kí nínú tí ó da àdé fún kí wọn wọ ara rẹ̀ wọ́n náà pé nǹkan burúkú kan ṣẹlẹ̀ sí ọ kó wá gbúra rẹ̀ pé ṣé kìí ṣe àfọwọ́pá ara rẹ̀ báyìí ṣé nǹkan ni mo farú tó bá dára ní wípé ah, mo ṣe ọwọ́ mi ní pé mi ò rí bẹ́ẹ̀ mi ò rí pé mi kò pa ṣé wàá fún nǹkan náà tètè gbọ́dọ̀ pé ah, ọlọ́fẹ́ fi àdáwò kan mi ọlọ́fẹ́ fi ṣe àgbéga fún mi lè sọ̀rọ̀ wá nínú ọ̀yẹ́ ọ̀ṣà kẹfìrì ọ̀yẹ́ ọ̀ṣàpọ̀lù kẹfìrì yẹni pé ọlọ́run ọba yóò wá pa àwọn kẹfìrì rẹ ọlọ́run fi àjẹmọ́ ìmọ̀ràn ní kẹfìrì wọn ni àìsàn ìnáwó ìdààbọ̀ ìlú wọ́n torí àwọn kẹfìrì tọ́wájú tó bá ń ní mùsùlùmí bàbá òun wọn kọjá là wàdàpọ̀ òun wọn yọ àyọ̀kọ̀rá. فيقول ذلك سبب دمارهم يونو أجسنو طارئ وهلاقهم ومحكهم وفنائهم ووفنائهم وفنائهم ولو أجسنو وقوة قانونية تلوموا تجلسوا أمد واسبل غير تطلع تتكاو غير tó wá ṣe oríṣiríṣi tó bá wá súnra níbi ìparun. so níbi láti rí pé mùsùlùmí kò gbọdọ̀ bá ń jẹ́ tí nǹkan tí ìdàgbà ń ṣẹlẹ̀ sí i. wòye tọkànnà méjèèjì wọn kò sí ọ̀pọ̀lọpàá tí ọ̀pọ̀lọpọ̀ wà lára ẹ̀fà kódà nǹkan ní kò ṣe tó ń ṣe bóyá nǹkan ìṣẹ̀lẹ̀ ayé gan ní ìṣẹ̀lẹ̀ bóyá ìjọ kan ní bísíǹnẹ̀sì ọba ní kọ́ ṣọ́ọ̀tì lẹ́ẹ̀kan náà yé mi ò lè òṣìṣẹ́ tó fún mi ò lè ṣe àti iṣẹ́ ìṣe àti tí a fún mi ò ṣe lè. torí pé kí ni ẹ̀wọ̀n tó wà máa ń lọ wà lọ́jọ́ tó kéré wá ha yé ìgbà ẹ̀dá wú lákàtúntà ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ونظره ọlọ́run ní àdéhùn ní ọlọ́run lọ́jọ́ ìṣẹ́kẹ̀ wọ̀ ọ́n tó bá déhùn ní ọlọ́run yẹn tó ẹni náà ló bá sọ̀rọ̀ gan máa ń lọ ṣe àbáyọ ìwọ níbi ìṣòro tó máa ń tẹ̀lé sí ọ àkọ́kọ́ nù. tí ẹ bá tún bẹ̀rù ọlọ́run tí ìṣòro bá kọjú yẹn ọlọ́run ẹ̀ ló ṣe fún ìyẹn ní tí ó sọ̀rọ̀ àjá ìlẹ̀ ọlọ́run á ní ìròyìn lọ́kọ́ ẹni tó bá dé olùbẹ̀rù ọlọ́run kíláàsì jíjẹ fún bá lè fún yọrọ dúkọrú ní ẹ̀sùn láyé àṣẹ ibi tí ó rò ọlọ́run ti máa ṣe jíjẹ fún ọ̀fun rẹ̀. tó náà wá sí nǹkan ṣe lẹ́yìn ìyẹn wáyé tó wá ṣe ẹ̀sùn náà báwọn kò sí tó ń ṣe òun rà ah, èyí àbí wà sí òun kù yìí àbí ìlú àìgbésí ní ilẹ̀ ìmọ̀lẹ́ ah, àbí ọ̀tẹ̀ nínú báwọn ìrẹsì yìí kí wọ́n lọ sọ àwọn ìwé tí a mú irú jáde lọ́wọ́ rẹ̀ ṣé o kọ́ nípa ilé yìí kò sí tó burú bẹ́ẹ̀ ẹ̀rì ọgbọ́dọ̀ owó pé àbẹ́ nìkan ní ṣe é fún mi lábúrú tó ṣẹlẹ̀ àti lábúrú ní bí ọ̀rọ̀ rẹ̀ àà ah! àmọ́ wọ́n wá ń wù sí rẹ̀ kí ṣé mi kó ní fún ara mi ń fa wàhálà yìí ọ̀la tó burú bẹ́ẹ̀ ìlànà àwọn aburú irú rẹ̀ lọ́la ti já òkú níbi àwọn aburú tó wọ́n yẹ kọ́ ṣẹ́kẹ́ káàkiri olúwa ní tí ń bá ṣe fún wọn táwọn kìlúrí bá fi lé orí mòmìnir وعلى أن يقرأ شهادتنا أم حسبتم أن تدخلوا الجنة نعم أم حسبتم أن تدخلوا الجنة ولما قل والله أم حسبتم أن تدخلوا الجنة شيخ الرقية الجنة ونور قال كنا تبوان الجنة وما يرى الجنة والنوار ما الجنة والجمهور ما الجنة والجديد لولي أمي به أما ولما يعلم الله الذين جاهدوا منكم شرعوا علينا تجربة الجنة يتجربني وفي ولا جنة الله وتجربني إليك يا رب ولولي أمي عليك يا رب يقول له والله أما حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم olùwàlẹ̀ ẹ̀ẹ́dẹ́ wà lẹ́yìn náà àmọ́ ẹ̀ẹ́dẹ́ rí tó ṣẹlẹ̀ táwọn aṣáájú àwọn sọ̀hábà tó ti lọ àwọn tó ti lọ náà lòdì tó ti lọ ẹ̀ẹ́dẹ́ rí ẹ̀ẹ́dẹ́ wàhálà ẹ̀ẹ́dẹ́ ṣòro olùwàlẹ̀ àá mẹ̀tẹ́tẹ́ gbogbo ìdàkà wọ́n tọrọ wọ́n ò dùn dì olùwàlẹ̀ ìnira kàn wọ́n ìyá jẹ wọ́n láwọn ọmọ ti lọ yẹn wọ́n ní wọ́n ti fi ìlú ní ibi tí ìlú kéde díẹ̀ olùwàlú yẹn ṣé ẹ̀ẹ́fẹ́ yẹn ẹ̀fẹ́ yẹn kọ́dà tó ní ọ̀fẹ́ kankan sọ̀rọ̀ sí òun lásán gbé kẹ́kẹ́ ọlọ́pàá yẹn súnmọ́ títẹ̀ nígbà kí ó lọ́dọ̀ wọn á ìmọ̀ ẹ̀rẹ́ gba máa ń tìjú ní ọ̀rẹ́ ayé ọ̀fẹ́ sọ̀rọ̀ ní irú irú ìwòsílú ìwòsàn kí ló ń lọ ọ̀fẹ́ wà lẹ́jẹ̀ náà àmọ́ ọ̀fẹ́ ìlera ọ̀fẹ́ àbùkù ọ̀fẹ́ wàhálà ọlọ́run wa nínú ọdún tó ń gbèrè lóde ní kò wẹ̀yà ẹ̀rọ sọ́ọ̀dẹ̀rẹ̀ ọlọ́fẹ́ sọ ní sùúrù ní sùúrù òun wà náà gbogbo ẹ̀ sùúrù ni الاستراحة الصبر على المعصية الصبر على البلاء هنا الصبر في الزحمة يوشكون لوري الطاعة لوري تلاش يلون أنت من تلاش يلون ثم يسلون شو ما تسمون ثم يسلون ثم يسلون أبو عبد الله يوم غون ẹtọ́ bá ní sùúrù tó bá ti di aago mẹ́wàá àárọ̀ ìlú lọ jáwé rẹ̀ kọ́lá lọ jáwé pàpà wá ní tó a bá gbọ́dọ̀ tó lọ́ bá lọ jẹun àárọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá gba pàpà wá tó bá ti di aago mẹ́sàn-án inú òun ìlú papọ̀ ojú lọ fẹ́ sí ojú ó fẹ́ mú ọ àwọn tó bá ti gbọ́ pé lọ lọ fẹ́ bá rẹ̀ yóò tó fi ọ kalẹ̀. Hada stop stop bẹ́ẹ̀ ni gbogbo ní jẹ́ tọ́ à ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ wa ìyẹn fẹ́ kírun ó ṣe dúró ni ó ṣe dúró lórí kírun bí o ṣe dúró o ò ní kí àdúgbò wọn kí gẹ́gẹ́ bọ́lá ọ̀ṣẹ́ kírun kì èèyàn mẹ́rin zaka ẹni tó lówó ó ní forty million forty million yóò wá ní one million bẹ́ẹ̀ yóò wá kó fáwọn tí wọ́n mọ ìgbà tó wọ́n ti ẹni tó kú nù ẹni wọ́n ti kú nù ká wọ́n tó kú kókó dúró lára náà yẹn wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ wa tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sùúrù lè ń ṣe láti fi ní ti pé kí ọmọ kẹ́ ẹ̀ kí ọmọ ṣẹ lọ́wọ́ ẹbí wa ní sùúrù yóò jalè yóò jalè ẹni tó ní sùúrù yóò ti rìn náà ẹni ṣe tó tó tún ní yóò ṣe yàwó ṣe yàwó tó dára lè sè yóò lọ tó hàn kọ́lé má tó hàn kọ́lé kí má wọ́n ní yóò lò yàwó náà wọ́n lè ní wọ́n náà ti jẹ́ bí abí ẹ̀kọ́ ìṣòkùn yàwó lọ wọ́n lọ sí ṣóòkù káàkiri wọ́n ti dáhùn sí yàwó àwọn ẹni wọ́n ọmọ ọmọ ọmọ táwọn gbé kí wọ́n bí olómi ọmọ ọlọ́mọ obìnrin táwọn láwọn ń fẹ́ táwọn ìṣògùn owó náà ní gbogbo òbí tọmọ ẹ bá níyàwó lòún ṣe tọ́wọ́ ń wo ọmọ rẹ àbáwọn èèyàn sọ fún ọkọ rẹ ń fi yàwó òṣèdè kan wọ́n nà kí wọ́n ló ti àkíyàn tẹ́tẹ́ rẹ̀ rí ọ a bàbá yìí fara lọ sáàtì àbí ìyá yìí fara lọ àmọ́ fún wọn náà níta kí mo wọlé tó kókó lọ abọ́ba kókó lọ táíwò kókó lọ táńkẹ́ ètò ìwọ wa fún ọ wọn náà ti ń gbà wàláhà náà ti ń bọ̀ ẹ̀yìn ilẹ̀ wọn ti gé ló padà wá fi ọ tó òwò tó wọ̀ yá ẹ̀ àti wọn bàbá wọn. torí nínú ṣẹ́ẹ̀ gbogbo àtọ̀kọ́ ní wọn àtìkò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní wọn ní àdánwò àbúrò ilé ẹ̀ àtìkò kọ̀ọ̀kan aburú làbúrú ọmọ wa jẹ́ òsì ni aburú mi wọ̀ jẹ́ ṣẹlẹ̀ nígbà kan aburú kọ́ọ̀tù àwọn kọ́ọ̀tù mi ìjọba ọmọ mi wọn ní ọmọ yìí náà ló ti bílẹ̀ ìwọ̀n náà wọn wọn ti ṣe iṣẹ́ kan wọn wọn ti àà ẹ̀rọ àà wọn ti bílẹ̀ ìwé ah, ah. ní àà sí òun àgbà ọmọ yìí náà wọn ti kéré ọ̀lẹ́ bẹ́ẹ̀ ni lórí ètò ìyàwó gbòmí gbogbo ẹ̀ náà wọn ti burú sí náà tọ́lọ́ bá lónìí ó padà wọlé kí ni wọ́n nínú àlá ìrìnà tó bá tọ́ ó bẹ̀rẹ̀ ẹ dákun bá tó lọ ọmọ tó ti yẹ ọmọ tó ti wọ́n yẹ ó ti lọ fún fẹ́ lo fóònù five hundred thousand naira fẹ́ lo fóònù five hundred ẹ dákun kí ọmọ ní kí ìwọ ìfẹ́ fowó ṣe lọ ọmọ tí ò fowó ṣe lọ ọmọ kan wọ́n ní ohun ní wọ́n wọ́n fi jàpá iná ohun wọ́n fi jàpá làwọn ti fi tòun náà ti pé kí ni mo ṣe gbúrú ọlọ́run nígbà tó ní ìrìn rí àwọn ọlọ́run ọba gbúrú méjì ẹ̀ṣẹ̀ ìyẹn ní ṣe ìdùnnà ara ó bèèrè ara ó bèèrè tòkè wa ti fi ṣe ọkùnrin ní obìnrin ara rẹ̀ ó bèèrè ipe òun fẹ́ ní ọkọ òun fẹ́ ní pọ̀kú tí ìṣetán tó ṣe fi ní ó ṣe tí ó mọ̀ sí lọ́wọ́ tí ó Islam wa tó tó mọ̀ ṣe fún ọ alẹ́bí ni yàrá ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ ẹni ẹ̀yìn ọ̀dọ́ lẹ́yìn tàtọ́ àti kọ́mọ̀lùbà tó tó bá ti lágbára láti lọ ọkọ̀ láti ní ẹ̀rọ wọ́n ti yẹ kàtà wọ̀ ọ̀yá ẹ̀ tètè wọ́n ti kọ́ pẹ́ kí ni tó máa gbára ní owó tó fi bọ̀ tí wọ́n ló fi bọ́ra àbí àwọn òbí rẹ̀ sọ pé mọ́ wọ́n rí àbọ̀mọ̀ tó àmọ́ tó bá ti rí irú ẹni báwọn àdẹ́bìnrin wọn yóò náà tẹ̀sẹ̀ tẹ́lẹ̀ fàìlẹ́ yìí tó tọ̀ ẹ máa rí báwọn ẹ̀ kọ́ náà wọ́n ti tẹ̀lé àwọn ẹlòmí náà ti ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń gbìyànjú tó nà náà ẹlòmí ọ̀fẹ́ bá rẹ̀ náà yóò wá mọ̀tẹ́lẹ̀ tó ní ọ̀nà àbò olóòtú tí ọmọ ọmọ ẹgbẹ́ tó burú jù lókè èyí wọ́n fẹ́ tó òkú sí ẹ̀ka ọmọ rẹ̀. nínú àwọn ẹ̀ à ah, wọ́n ti mọ̀ bẹ̀rẹ̀ pé tẹ̀yẹ̀ lẹ́tẹ̀ à òjò ẹ̀mí tàwa kú lálàlá à ah, ẹ̀ẹ́dẹ́ bàbá tó tàwa kúlù ìyàwó tẹ̀ tàwa kúlù tó bá ti délé àná tó bá wáyá tó bá ti tọ́jú ilé bá wáyà tó yà ní ẹ̀ẹ́dẹ̀ ọ̀dọ̀ aṣù báyìí oníkọ̀ oníkọ̀ tó kọ́ mọ́ lọ́wọ́ sábẹ́ wọn. Sùtà ń torí ti ká ọ̀tọ̀ ìka lẹ́kọ̀ọ́ ní táwọn ṣe ń bẹ̀ sábà ti ní ọ̀nà arábìnrin tí o ti tò kí wọ́n gbà rẹ̀ kí wọ́n gbà rẹ̀ ní ìsọ́ pé kó lówó rẹ́kẹ́kẹ́ o ẹ̀ẹ́dẹ̀ kó lọ́wọ́ wá ní owó tó pọ̀ ẹ̀ẹ́dẹ̀ tó ní tó lè jẹ mímọ́ tó lè jẹ tó lè iṣẹ́ tí ó tó jẹ iṣẹ́ tí ó tó ìyàwó rẹ jẹ ilé tó lè gbé sí ìǹtọ́pẹ́lẹ́ láńlá o kúrò àwọn ẹgbẹ́ tí ń búrú ìrú máa palọ̀ bá ní ẹ̀rọ máa lè jẹ ẹ̀ṣẹ̀ ní ayé náà ni ó bẹ̀rẹ̀ náà nìyẹn tó bá ti ní ọ̀nà tó lè jẹ tó ń tẹ̀lé jẹ àmọ́ wọn ní ọgbọ́n tó ní kò tó ọgbọ́n jẹ ìgbésà sí pé ó fẹ́rẹ̀ tẹ̀lé wọ́n máa rí wọ́n máa rí bí bára káàkiri tó ó tẹ̀lé rí bára yìí àwọn táwọn tuntun náà aláìní ká já wọn kò mẹ́ ọ̀rọ̀ bára àwọn wọ́n mọ̀ tó rí pẹ́ẹ́ bára àwọn túbí bára túbí bára tó burú tó wà tẹ́sí ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí ọ̀ àká nọ́mbà wọ́n bọ́ one thousand ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ẹ̀yẹ́ pẹ̀kẹ́ aláìmọ̀ pé ẹlú èwo lè léyìí báyìí lọ lọ́rùn ẹ́ irú èwo lè léyìí lọ lọ́rùn ọgbọ́ one thousand naira only. lè send it even to ẹ̀wọ̀n ó ní one thousand naira only. lè five hundred naira for sahur seven hundred naira for iftar access bank to allah reward you back as you do amin ọwọ́ ní nd no call or cms reply just help for the sake of allah bíbí má tún pè mí pé ta ni o sábà ń tẹ́ǹdì owó sí sátẹ́ǹdì owó sí ni ṣé ẹ kó tiẹ̀ burú gan-an ara ẹ̀ṣẹ̀ yóò wà lọ́pọ̀ ẹ̀dá pọ̀ ṣe é rẹ̀ kí ẹsẹ̀ tí wà lé ìgbà rẹ̀. kódà bẹ́ẹ̀ ọ̀rọ̀ kí o fún tó lè lọ ẹ bá lọ́kẹ́ àti kẹta lẹ́nu yìí nílò lọ. gbogbo àwọn olúwa tí wà láyé wà láyé ní káwọn káwọn tó sún náà afárátà ayé ọ̀sán káwọn kò mọ́ sún náà wa àwọn kò mọ́ ẹ̀kọ́ ń jẹ lọ́la mẹ́tọ̀ wọ́n àrùn fẹ́lẹ̀ táwọn ti kọ́ wa tó bá kan ká ní sùúrù ká má wo àwọn tó ga ká má wò wọ́n ká má wo ẹ tó ga tọ́lọ́ wò lè ṣe wá bákan náà ọ̀la ẹ̀ káwọn ká alábàjá yéé ẹ̀wọ̀n lè ní gbé abilábáyá ti ń kọ́lé ọ̀lẹ́wọ̀n ti ní láìpẹ́ èyí wọ́n kí ni wọ́n kí ni tọ́lọ̀ wọn ni wọ́n ló ń yẹ wọ́n ló ń yẹ wọ́n ló ń yẹ kí wọ́n sí náà rẹ̀. tó olùwọ́lá ní kátólíkì lọ́lẹ̀ kẹta ọ̀kẹ́lẹ́ ṣúlọ́lẹ̀ kẹta ó sọ ṣúlọ́lẹ̀ sùúrù kẹlá ṣe ọlọ́run lákàlẹ̀ sùúrù lórí àdáwò ọlọ́run tọ́lọ̀ bá padà ọkàn yà kí ó ṣe sùúrù tó bá tẹ̀lé àṣù sọ́kùrù gan-an lórí káàrà lórí ẹ̀rọ wàtàwọ́ tó bẹ̀rẹ̀ hápẹ́ wàtàwọ́ tó sọ́kùrù tó bá ṣe dára ó ní sùúrù lórí tí ó ìyọra lórí tí ó bá ọdún jẹ́ lórí tí ga lórí lélẹ́ yìí lórí ṣùgbọ́n tí ó fi lé ọlọ́lẹ́ ní ọ̀rọ̀ ẹ̀ àwọn oníṣòwò ń bẹ lára wọn wọ́n ṣàfihàn wá ní oníṣòwò ògbó ṣàfihàn àfíkà lẹ́sùn àwọn oníṣòwò ìjọba ìjọba ìjọba ìgbòmìjọ bá gbogbo wá kò sí kọ́lọ̀ kí ó sọ ìrìn àwọn àṣẹ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم Thank you. pé ẹ̀ka mọ́tàbí ẹ̀rùn sí iṣẹ́ tó wọ́n ti lọ wọ́n ń lọ. Nígbà tí ẹni ojú ọ̀sẹ̀ náà sí ayé wá sí wọn ti wá sí ìrò tí wọ́n lẹ́yìn ọ̀rọ̀ sí àwọn ọ̀sẹ̀ náà. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń fi ní ẹ̀rọ láti ẹ̀rọ àṣẹ tó yà ló bẹ̀rẹ̀ ní wọ́n ti àyẹ̀ ìṣẹ̀ wá ka ẹ̀rọ náà láti àti ìṣẹ̀ wá kọ̀ fún ìṣẹ̀ náà. Ó rẹ̀ ni wọ́n wá ọ̀nà láti tírèdì rẹ̀ ètò ọ̀bá wa rí ikú ọ̀rẹ́ tilẹ̀ ọ̀rẹ́ tilẹ̀ tó bá ṣe pé ẹrù tó lè bàjẹ́ ni kí wọ́n tà kí wọ́n bá mú owó yẹn lọ́wọ́ tó bá rí tilẹ̀ lẹ́yìn ọdún kan tó ọ̀bá rí ọlẹ́ náwó yẹn tó bí ọ̀rọ̀ rẹ̀ ṣe rí nìyẹn tó ní kọ́ bá ní káwọn fi kalẹ̀ bẹ́ẹ̀ ẹrù wọn lè bàjẹ́ lè bàjẹ́ tó tó bá kọ́ wá dé padà lẹ́yìn ọdún kan wọ́n dáwọ́ ìpadà náà fún náà الله أعلم نعم السلام عليكم ورحمة الله وبركاته. Bọ́ọ̀lù wíwò ṣe rí bọ́ọ̀lù gbígbá. A lè fi kóhun tó bá jẹ́ pé ẹni tó fẹ́ gba kò sí òwò ara rẹ̀ kalẹ̀ ẹni pé ẹni yẹn wọ ṣòkòtò tó kọjá kókó ẹsẹ̀ tó kọjá eékún tó kọjá eékún rẹ̀ tí kò sí itan rẹ̀ kalẹ̀ tọ̀ àwọn tó ń wọ́ọ̀lù èyí tí ó kílẹ̀ bẹ́ẹ̀ ni pé ìfẹ́ ó ń wọ kíní yẹn kódà ìwúwọ́rù yẹn inú ẹbí ẹbí lọ́wọ́ láti lè lọ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run oṣù ọ̀pọ̀ pé káwọn ní wọn á fi sásìkò àdìpọ̀ ìrọ̀rùn tó bẹ́ẹ̀ bí àtà ìṣá ìwọ́n fi dé tó ìfẹ́ táwọn èèyàn kó ti kéde rẹ̀ tó pọ̀ báyọ̀ àlà tòtí ìwádìí ẹ̀jẹ̀ pé lónìí ṣàrọ̀ ọ̀rọ̀ ni oúnjẹ tó ń ṣìjà rẹ̀ débi àwọn bákan náà àwọn ọba gbọ́dọ̀ sọ̀rọ̀ alùpùpù aláṣẹ́gbẹ́gbẹ́ tó ń anàlá ọ̀làkúnlá tó ń wà ẹ̀dẹ̀ta ṣe rò pé ilé dáadáa ní kólé ayé ni ṣe rò pé ilé ni. tó ẹni pé tí ọba nìkan ṣe tó fi ní nǹkan tó pàtàkì fún un tó kọ́ ẹ bá kàtí kẹ́kọ̀ọ́ ju ọ̀lọ́gbọ̀n bọ́ọ̀lù wákàtí méjì pẹ̀lú bọ́ọ̀lù pàtàkì jùlọ ẹni tí ó ń pe àpòmọ́ra ẹ̀sìn ọlọ́run ṣé ẹni kí nìkan gbọ́dọ̀ yé wa ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀sìn ọlọ́run kò lè jẹ́ tí ò bẹ́ tẹ̀sán o ó ní gbogbo táwọn tí ó lè fún ṣe èmi náà ń ṣe tó ń bẹ́ẹ̀ nìkan tó ń dà bọ́ pọ̀lọpọ̀ wa a gbọ́dọ̀ lọ sí gbogbo nǹkan tó làwọn àṣẹ kó dà nǹkan tó ń bẹ sí pé yóò jẹ́ halal àbí ká ní kò bá ìwé ìṣòro áfíríkà yẹn àwọn ọ̀rọ̀ wà bí a ti ń gbọ́ ìpolóṣù náà wọn bá lè bọ́ọ̀lù a ti ń gbọ́ ìṣòro àwọn ìjọba yẹn bẹ̀ bí wọn lè máa ṣàkíyèsí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba nípa yẹn ṣé wọ̀ àmọ́ bàmíjẹ́ tí ó bá wàláì tí nǹkan bá ti ẹ̀ sí ọlọ́run inú rẹ̀ bàjẹ́ ẹ wúlò tí jákọ́ mọ̀ lọ́tọ̀ lánàá aláìní ò ní inú kan fún ọ níbàjẹ́ àmọ́ lọ sí tíìmù rẹ̀ ni wọ́n ń yàn kí ọkàn ojú ìṣèlú mọ̀ tó bẹ́ẹ̀ sì ni ìfẹ́ ó jẹ́ nǹkan ńláńlá nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ ọ̀rọ̀ rẹ̀. nígbà yẹn àtúnyẹ̀wò àti ìmọ̀ ọ̀sán lò nígbà tó ti àtẹ̀síwọ́n ètò ìbẹ̀rẹ̀ ẹ̀yẹ tí ó yẹ kó tó ẹ̀yẹ ọ̀rọ̀ tó bí ó yẹ kó tó ẹ̀yẹ ìfẹ́ ọ̀nà ìfẹ́ ẹ̀yẹ ìyá kan ló bá ti ẹ̀rọ tó dára àbòtára lórí àbòtẹ́ ẹ̀. tó bá jẹ́ pé torí tí ara tó lọ yanjú ọ̀rọ̀ láyé òun náà lẹ́lẹ́ tọ́rọ̀ bá jà ẹlẹ́rìí lẹ́rìí kọ́ra tó bá dé kọ́ọ̀tù kọ́ra kọ́ọ̀tù èyí ti kọ́ọ̀tù ti ṣẹlẹ̀ àgbà ìtọ́ gbé ní ẹ̀gbẹ́ ẹlẹ́rìí náà ẹ̀wù tí wọ́n bá ní lágbájá ó ṣe sìnà wọ́n béèrè pé ẹlẹ́rìí bá wọ́n wá jẹ́ pé ẹlẹ́rìí mẹ́ta ń bẹ báyìí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ti ń bẹ tó ó ti tójú rẹ̀ wọ́n á pariwo ní pé èmi níjẹ́ rí o ṣe kó tó kó bá ẹni wọn jẹ́mi ti ẹ̀mí ọ̀ jẹ́ hundred dollar nítorí ìwọ tí tó jẹ́ rí o tó tí ẹ bá ṣe ní nǹkan báyẹn fún yẹn ṣe pé wọ́n á rí ènìyàn sálábù tí ṣe ń ṣe fún òun sábà ṣe pé àìjẹ́ ìṣe ṣe tẹ̀lé ìrìn láwùjọ aláìṣẹ́ láwùjọ ọlọ́run wà lẹ́yìn fún àfààní ìnáwó ààbìmún kọ́nà pé ó ṣe ó ṣera rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ìrìn láti lọ lè bá ènìyàn padà ó sì ní láti lọ lè sọ fáwọn èèyàn pé mo ti àbòsí fún ni ọ̀yẹ́ kí jẹ́ ìrẹ̀lẹ̀ kan ẹ̀mí ni ìṣe láti kéde kẹ́mi ẹ̀yẹ náà tó fi lè yọ sí ọ kó fi lè fún ìlú ọlọ́rọ̀ ọ̀la. wọ́n mọ̀ ọ́n mọ̀ ọ́n. lórí àtàrà ìṣẹ́ ọ̀gá ti rẹ̀ nígbà tó ṣe fídíà ẹ̀jọ́ ìgbàlódé ti ń lọ́wọ́ ayọ̀ ẹ̀yà ti ní ìlú ìlú ayọ̀ fún ẹ̀jẹ̀ títí. wọ́n á ṣe pé ìtọ́kùn ti dájẹ́ lásán ni irú àwọn lóyá lọ́dọ̀ àwọn ọlọ́wọ́ táwọn ọmọ tí wọ́n ti jẹ́ ọmọ báwọn ti jẹ́ tí wọ́n ti yó èèyàn yọ owó lórí ìjì làwọn yẹn àmọ́ ní pé ti lọ́dọ̀ tó wọn tó bá fún ní ráìsì kíní méjì ní ẹ̀sìn oko tí ó fi ṣe múlù méjì oko tí ó fi ṣe kò fẹ́ ìyàwó lórí tí ó fi ṣe ọ̀wọ́ ọ̀wọ́ ọ̀wọ́ ẹ̀. Nà ń gbèrè ní lábẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ ìgbésẹ̀ lẹ́sìn. Ìjọ tó yẹ káyọ̀ àti wọ́n á ṣe é yá bẹ́ẹ̀ lọ́dọ̀ àìkéde láwọn akéde ní ìlúláwẹ̀ tí ẹ̀ ńláwẹ̀ tí wọ́n ń gbé owó wọ́n máa tó àmọ́ lọ́wọ́ lórí àwẹ̀. Láti ṣe ẹ̀kọ́ bèrè bèrè náà bó ṣẹlẹ̀ rí. Lọ ilé ẹni yẹn àwọn ọ̀rọ̀ náà rè ọkùnrin ti da ọgbẹ́ tó ní ìwọ̀n tó tó ti da bẹ́ẹ̀ ọjọ́ bọ́ọ̀lù na òun ni pé wọ́n rọ̀ bẹ́ẹ̀ fún náà tó bá ní wọn méjì tí o bá níbi òògùn kankan tí ó nù kò láti fi pé kọ́fílẹ̀ rí òògùn lọ kọ́fílẹ̀ rí kí ní ẹ̀ṣẹ̀ pàtó bá ní pé báwọn ti fẹ́ràn èyí yóò níbi kó gba àwọn òògùn kankan wọn fún àbáwọn abẹ́rẹ́ kan títí níbi kan jẹun òun ti tìrẹ̀ yóò ti jẹun yóò padà já àwọn ẹ̀yẹ padà tó bá yá wọ́n lọ àwọn ẹ̀yẹ

ní ìta dákẹ́ òtún láì ẹ̀yọ̀ lọ. bẹ́ẹ̀ bá wọn ní ojú wa lọ bọ́lá ń bọ́ bọ́lá lọ ní kó la sí àwọn ti lọ́dọ̀ sí lọ́dọ̀ yẹn. ní àwọn ọdún tó ń ṣe ìlú tó ti mẹ́rin. tó a bá lè ṣe ìbẹ̀rù yẹn ó wọlé yẹn lọ. tó a bí kò bá kò má mú lọ́dọ̀ òun ní sàrà padà tòun yìí lọ́dọ̀ àgbájọ́ gbé ní àpè àwọn akéde yẹn bá ti di ọba ní òun pẹ̀ tọ́ ọlọ́run ní oṣù tó sàrà tọ́ yọ̀ọ̀pá nínú iṣẹ́ olóore rẹ̀ ṣùgbọ́n mọ̀ ọ́ àìlọ́ tó wá lọ́dọ̀ ṣe ìgbà látàkùnlá látàkùnlá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdáwọ̀ ìpadà ọ̀rọ̀ ọ̀rọ̀ sàrà kan wà ń tọ́ pé kọ́ wá ẹnìkan tó dé ní pa tó gbé fún gbogbo wọn lọ́wọ́ àléyìn rẹ̀ tó ti gbé fún wọn lọ́wọ́ àlè.